ní irú lílò báyìí kò túmọ̀ pé kèfèrí tí è ṣe mùsùlùmí mọ́ gẹ́gẹ́ bá a ti máa kà pé alukófúrú lédè lárúbáwá òun ni kéèyàn ó ṣe àìmoore nínú èyí tó wá kọ́mọ̀dúnú lílò òun ni kúfúrú pọ́sà ìmoore sọ́lọ́hún ìyẹn ni pé kìí ṣe mùsùlùmí má àmọ́ àwọn nǹkan míì bẹ́ẹ̀ tó pé ní gẹ́gẹ́ bí ẹ̀rí yòókù ẹ̀rí ṣẹ̀rí àtọ́pọ̀ ọjà mọ̀ pé àwọn nǹkan wọ̀nyí ò lòdì sí kéèyàn jẹ́ mùsùlùmí torí irú bẹ́ẹ̀ làwọn afáàfin tú àdìsí pé ìlà káfár àìkófòrò nàìmà àìkófòrò ànàìmà. àwa rí inú àwọn onímọ̀ aládìsí àwọn afáàsúnà táwọn ní gbogbo bí anábì sọ̀rọ̀ sọ́nà bá ti ní ìlà káfàrà kẹfẹ́rí ńláńlá náà nù pé ẹni náà ó di kẹfẹ́rí tó kú òní kíni tó kú òní mùsùlùmí àmọ́ ń táwọn wá wí ni pé ẹni yìí gbọ́dọ̀ jẹ́ mustahilan lidhalika mustahilan lidhalika ẹni tí ń torí rírí pé òun lẹ́tọ̀ọ́ àti ṣe bẹ́ẹ̀ ọ̀nà méjì ni gbábálẹ̀ èèyàn wù àti èsè wa mùsùlùmí ìmọ̀ ó wù ú láì kọ̀ mọ̀ pé ìwà tó ń wù yìí Olúwa ọ̀fẹ́ mùsùlùmí èsè àbí kéèyàn ó wù kó tún wá máa legalize ẹ̀ pé ta ń sọ fún yín pé ọ̀dà lápèjúwe nísìnyí gbogbo èèyàn gbé mùsùlùmí yẹn ti lè wọ ọmọ kọ́dà bọ́ gba ìsìláàmù lọ́sẹ̀ kan sẹ́yìn ọgbọ́dọ̀ mọ̀ pé ìsìláàmù ọ̀fẹ́ ọtí mímu kéèyàn wá pé àìlájú ti ń dààmú yín níbo lẹ ti gbọ́ pé tá ń sọ fún yín pọ́tí ọ̀dà ìsàhìlú ṣòro bàlìkàmù èyí ń ń pe alukurani nírọ̀nù irú ẹni bẹ́ẹ̀ o torí yìí ó di kíni ó di kèfèrí nítorí náà ọ̀nà méjèèjì yìí làwọn àlùfáà fi túmọ̀ ilá kàfàrà àti kófòrò nẹ́ẹ̀mà ni àti kófòrò mọ́kìrìdún ànilmẹ́là kò séyìí tí ọ̀dà fún mùsùlùmí ń bẹ́ẹ̀ ìmà ìmoore sọlọ́n ní kéke àbá ìmoore ọlọ́run tó ṣe wá kọjá àlà sẹ́yìn òfin ní jẹ́ mùsùlùmí mọ́. àmọ́ tá a fẹ́ fàyọ́ ń bi eléyìí ni pé àti túmọ̀ kíní àti túmọ̀ kejì méjèèjì ń tọ́ka lórí pé èèwọ̀ kan ní tí ànábì dákọ̀ yìí èyí ò ní ò sí èméjì mẹ́ pé bọ́yá bọ́yá kò sí bọ́yá ń bì yìí o kí ni nǹkan náà tó jẹ́ èèwọ̀ òun ni kéèyàn máa lẹ́ra rẹ̀ mọ́ bàbá míì yàtọ̀ fún bàbá tó bí i níta ojú wo kéke wàhúwà yà á lámù fíkìwù hadithi ń bì yìí ni pé wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula kọ́ ìdá sẹ̀ríà ni olùwò ní fìyà jẹ̀yàn lórí àìmọ̀kan ọlọ́run ìsọ̀ba alábòsí òun ni kọ́ ìlú fi wá nù hadithi yìí pé wa huwa ya'lamuhu kìí ṣe torí pé ká àpèjúwe ti àìmọ̀ tá ànábi yọ ayé rẹ̀ kalẹ̀ yìí ìyá mi ọmọ ẹni tó ń bímọ fún àmótì mọ ẹlòmíì lọ́rùn ǹjẹ́ ọmọ yìí lọ́nà kan tó lè fi mọ̀ kò sí ìyá lọ́mọ pé bóyá ń bẹ lọ́dẹ̀dẹ̀ ọkọ kan àbíbá kan ó sì wáá gbé ọmọ yìí ọ̀tọ̀ lẹ́ni tó ní ọ̀tọ̀ lẹ́ni tí ó ní ó ní irú ọmọ yìí gbogbo ọjọ́ tó bá ti gbọ́njú pé ta ń bàbá rẹ ta ní ọ̀dà kọ ẹ́. Eh? ẹni tí ìyá rẹ̀ gbé e fún yìí náà ni tí èkú kọ bàbá yìí náà ni ni ó máa jẹ ǹjọ́ òun kó sínú hadith yìí là ànábì ni wàhúwá ya'lamuhu tẹni náà mà nínú àwọn wàhúwá ya'lamuhu tó yọ ọ́ lẹ̀ láwùjọ tí wàá ń bì lápèjúwe àwọn àṣà kan bẹ àti máa ń kìlọ̀ fúnra wa ń gbogbo ògbà ìsìláàmù òde kọ́kọ́ gbogbo àṣà àmọ́tà tó bá ti kọlu ìsìláàmù kátà náà dòkó mìíràn bá jẹ́ mùsùlùmí tààrà nínú àṣà wa nílẹ̀ yorùbá irú eléyìí tí mo mú wá lápèjúwe yìí bóyá ẹnìkan fẹ́ ọkọ kan wọ́n wá já táwọn rí lápèjúwe láwùjọ wọ́n wá gbé ọmọ kékeré kan kúrò lọ́dọ̀ rẹ̀ ọmọ tí ò tí gbọ́n àbí bẹ́ẹ̀ kọ́ ọkọ rẹ̀ àkọ́kọ́ kú ó sì ti bí ọmọ kékeré kan fún un ẹlẹ́kùn káwọn ìyàwó farabalẹ̀ gbọ́ torí pé ọmọ àmọ́ kírun tí ọmọ gbàwẹ̀ tí ọmọ tàtàlátù tí ó gbé wá ní gbé wà nìjẹ́ náà àwọn kẹ́kín kìn kìn tí èèyàn fi ń kọ́ra àyàn lẹ́sẹ̀ irú ẹ̀ ní o tọ́rọ́pọ̀lọpọ̀ eléyìí ń ṣẹlẹ̀ kánrin bàbá ọmọdé yìí ti kú lọ́mọ ọwọ́ tó wọn ọmọ kan ìyá wa lọ lọkọ mi ntí wọn ń bí àwọn ọmọ mi àwọn wàá wo lérò tara ẹ ní ti Yorùbá yá ọmọ yìí ọmọ mọ banújẹ́ bàbá pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ ọ̀tọ̀ọ̀tọ̀ ni bàbá àwọn àtàwọn àbúrò rẹ̀ torí náà yóò ti wá bẹ ọkọ rẹ̀ kọ́dọ̀ lè lọ rán gbogbo lé sí ọkọ yìí pé ẹ dákun ẹ má yà láàrin àwọn ọmọ yìí o dákun ọkọ náà ń bẹ yín Ọlọ́run ní bàtà yín jẹ́ kí ọ̀sà wà gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà ni ọwọ́ àgbà ńjọ wọn bá rẹ́jísà ọmọ yìí léèrè ọkọ rẹ̀ náà ńjọ wọn bá ṣe gbogbo rẹ̀ ọmọ yìí ọ̀lẹ́sẹ̀ o wàhúwá yàlámù ẹ̀yìn lẹ́lẹ́sẹ̀ yìí o ìyẹn nẹ́bọ̀ Muhammad sọ̀tọ́lá òfin ọlọ́run ni wípé ẹ ká mọ bàbá ọmọ ọlọ́run ló tó bẹ́ẹ̀ gbogbo bó tilẹ̀ kọjẹ́ ẹ̀já mọ̀ pé lamọ̀yin ló bí lamọ̀yin lamẹ̀yìn gbọ́dọ̀ lamẹ̀yìn lamẹ̀yìn tọ́jú lamẹ̀yìn onílàdá púpọ̀ àmọ́ ìjọ bá fi di pé ẹ̀pọ́ kọ bàbá rẹ̀ rẹ́ kọ́mọ ẹjọ́ kọ ẹlòmíì à láwọn ọ̀faramọ́ o òun lẹ́ẹ̀fì rí i pé kọ́dà bí ọlọ́run ti gbé kalẹ̀ lórí ànẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam gan-an lọ́lọ́run ti fòfin yìí lálẹ̀ zayidu ta ka ọ̀rọ̀ rẹ̀ bí ọ̀sẹ̀ méjì àbí mẹ́ta sẹ́yìn ó bí Usama àbí sẹrántí kí ni wọn ń pè zayidu tẹ́lẹ̀ ń gbòòrò maka zayidu ibnu muhammad O kọ sí zayidu ntọ́ dàgbà gbajúmọ̀ nù ìpè zayidu ọmọ muhammad ìyẹn wọn ọmọ anabi sallallahu alaihi sallallahu alaihi wasallam àmọ́ anabi kọ́ ló bí olúwa wa sọ ọ́ kalẹ̀ nù ayé àlùkò ánìkàrí mùtá àkùrẹ́ bẹ́ẹ̀ zayidu ọmọ. ọmọ màá jẹ́ kẹ́ni zayidu ibn muhammad èyí wọn ò pé ẹ wà á rí tan zayidu tá a sọ yìí òdì nǹkan kan kò nínú súnmọ́ tó súnmọ́ anabi sallallahu alaihi wasallam kọ́dọ̀ ó fi gbajúmọ̀ pé hibbu rasul ọmọ rẹ̀ náà tún ó tún bímọ anabi tún sọ òun náà di ààyò rẹ̀ wọ́n máa pe ọmọ zayidu sàmẹ́ ní hibbu rasul ibn hibbu rasul èyí wọn ò ní o mọ̀ dáadáa òní ọmọ sàánú ọmọ àmọ́ ntọ́lọ́run bá ti ní kọ̀tọ́ náà ń bẹ́ẹ̀ tí ọkọ yàn débẹ̀ pé kọ̀tọ́ náà ń bẹ̀ náà ni ẹ rí a ní ìlú tí wọ́n yàn yìí àbẹ̀ yorùbá àyọ̀dà bí ìgbà tá à ń bọ́mọ yìí ló jẹ́ ni àyọ̀dà bí ìgbà tá à ń pín ni àwọn làwa ń wá wá wí yìí wọn o ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir olúwa lóun lòun dá yín òun sì mọ̀ yín ju ara yín lọ ala ya'lamu man khalaqa wa huwa al ọ̀rọ̀ yìí bó ti fúyẹ́ tó yìí owó ọ̀pọ̀lọpọ̀ ilé kò fẹ́ẹ̀ sí ibi ilé tá à ní rí àwọn nǹkan báyìí ẹ dákun gbogbo ibi téèyàn bá ti lè ṣàtúnṣe rẹ̀ ọlọ́ tuntun kò burú kọ̀ láì sí rárá zayidu ti dàgbà kí wọ́n tó gbé zayidu bin muhammad kọ́ zayidu ibnu harisa ni gbogbo àwọn náà bá ti lẹ́tọ̀ọ́ àti ṣèyí wọn á jẹ́ oyé àwọn èèyàn ẹ̀ ṣe àyà ń bẹ nínú alukur'an kẹrin suratul ahzab kọ́ àbí chapter thirty three alukur'an kẹrin kẹyìn òsì òsì translation náà òsì fún wọn ọlọ́run ni o ó wí nù kùránì ànábì náà tún wí nù àdìsí kí ló tún wá kú bàbá yìí eh, ọlọ́wọ́ yóò fi rọrùn fún wa o ní eh, àwọn nǹkan tí kì í kí ní ìdẹ́yìn òní mà tí wọ́n máa fún yàn lẹ́sẹ̀ tí wọ́n tètè lé yìí wọ́n máa ti fi gbogbo wàhálà eléyìí ọ̀nà yàn ní nǹkan ká tún wí wàhúwá yàlámù ẹni tí wọn bá jẹ́ ọmọ tó ń fi lọ báàlìkì ẹgbẹ́ lọ bọ́lọ̀ ń bẹ́ẹ̀ kò lẹ́sẹ̀ o tọ́ ànábi wa direct àdìsí yìí sọ́dọ̀ ọmọ gan ẹni òun náà bá wa ti gbẹ́jú sórí èèyàn sọ fún wọn náà lọ yí bẹ́ẹ̀ nìkan ọ̀bọ yìí. dáa mọ̀ ni àbí kúkúrú akíbáwò kò sí ìtọ́rọ̀ ọ̀hún bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ ní méjèèjì lẹ́yìn tó kéré jù nípa báyìí ọlọ́nkọ́nà kà sí gbọ́ ká sì lè gbà bẹ́ẹ̀ ẹ̀rí gbogbo ní àṣà tiwa ilẹ̀ Yorùbá àṣà bá àti máa wí èyí tó bá ti kò sọ ọlọ́run lòun ọ̀fẹ́ àwọn gbọ́ kan ní ọlọ́run lágbè kalẹ̀ àwa gbé àṣà lórí àbí ká sì ju àṣàlẹ̀ kọ́rọ̀ tọ́lọ́wọ́n ṣe kíni kọ́rọ̀ tọ́lọ́wọ́n fẹ́ tẹ̀lé tóbi yàrá jẹ́ mùsùlùmí òdodo ìjọ tẹ̀lé pé àṣà máa gbélé láàmú ọlọ́run. kátó kù láàrin yìí àwọn ìbéèrè mi ò ti wà lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ nísìnyí lágbèjúwe ọ̀pọ̀lọpọ̀ ìdílé lónìí bí ẹnìkan bá ti ló kọ́ ń bẹ́ẹ̀ ẹnìkan bá ti ṣe kínní bóun bá ti ló kọ́ wọ́n gbàgbé àwọn tó ṣáájú rẹ̀ òun náà sì pa àwọn tí ń bẹ ní ẹ̀yìn rẹ̀ ó kọ́ rẹ̀ gbogbo àwọn ọmọ ẹ̀gbọ́n àbúrò yóò láti gbọ́ ìkọ̀dá kò sí kínní ọ̀dà kọ́dà bí ọ̀dà fún bàbá rẹ̀ wọ́n mọ̀ pé ni gẹ́gẹ́ bí mo ti wí ẹni ọba dá fún ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ fún ìdílé ọ̀hún láìpẹ́ nìkan tí kò rí ṣe sọ ní kọ́lá pé bóun lọ́dàgbà jù fún ọ̀hún máa lo ọkọ̀ tó láwọn kọ́ wa pé èyí wọ̀n yìí ṣe criterion táàbù sẹ́yìn kí bàbá yẹn parẹ́. ara ń tọ́ fara pẹ́ òun náà làṣà làṣà wípé bóbìnrin bá ti lọ́kọ ló kọ́ ẹ̀bá ń ka náà tán àwọn ìyá ńlá wa ìyàwó anábọ̀ Muhammad sallallahu alaihi Aisha bintu Siddiq Adija tó bintu Khuwaylid yìí bí wọn ò pé ńgbà wọn ti wá lọ ilé ọkọ ọ̀tà àwọn bàbá wọn parẹ́ ẹ sì rí i pé ara ọjọ́rú kẹ̀kẹ́ tí mo wí òun náà ọmọ àgbẹ̀bí Ádámù àtàwọn ará wa ni ẹ máa wọ àwọn tí bàbá wọn bá ti lóko wọ́n wá lọ ilé ọkọ lọ́ọ̀yà jọyìn ọkọ méjèèjì òun ni ẹ bá ti ń rí àìbùn láàrin ọkọ méjì kan títí pé kò fẹ́ di bàbá gidi òun lẹ̀ àmọ́ bàbá kan tẹ́nìkan ọmọ aládùúgbò bèlè wọ́n mọ̀ ń lù bèlè wọ́n mọ̀ lórílẹ̀‐èdè kí ń fẹ́ kó kọ rè ó tó àríkà bàbá ń tanra wa ká mọ̀ wọ́n bá yí pé àṣà òun náà la gbà kan níbẹ̀ ni kò yẹ kẹ́nìkan tó máa rántí kó kọ bàbá tòun kọ́ hàn kí kọ́mọ lọ ìṣẹ̀rí àwa ní àti bàbá tó hàn àti tó hàn òfin ọlọ́run ní yá mẹ́ni ó bí ọ nípa báyìí èyí tó tún jọ èyí wọn ò sì ó lè má la ìdí òun ni pé lápèjúwe èèyàn ń jẹ́ okọ bàbá tiẹ̀ bàbá ń jẹ́ okọ bàbá tiẹ̀ nígbà tí ó ti wá lọ iléèwé wọ́n ti kọ́ kalẹ̀ pé kí ni sọ́ọ̀nì rẹ kí ni. fọ́ọ̀nù ẹ̀mú rẹ kòtò wá kọ́ pé abdullahi àbí eh, mọ́ọ̀lù àbí kìnìkan ní ni ẹ̀mú. fóun náà bá wá àwọn ọmọ náà tún fẹ́ máa lọ iléèwé ẹ rí i pé ìtọ́ kọ́mọ̀jù náà ni pé fọ́ọ̀nù ti bàbá rẹ̀ ń náà làwọn ọmọ máa lò lápèjúwe Ibrahim Lukman hmm? lápèjúwe ni o eh, Lukman ni ọwọ́ bí ọmọ kan ń jẹ́ abdulrasaki lápẹjù ìjọba àfọkọ ọmọ òwúlẹ̀ nílé ìwé tí ní ó fi lẹ̀ abdulrasaki lukman náà ní ó fi lẹ̀ wọ́n pa ibrahim rẹ̀ èyí wọn ò burú èyí wọn ò burú ipò bàbá náà yẹn bàbá bàbá wa ntọ́lọ̀ ń fẹ́ ká àtìkù ń bẹ̀ wọn ọ̀parẹ́ léní èdè yẹn ọ̀parẹ́ ẹni ó bímọ òun náà lẹ́yìn tó bí yíyún bàbá ìpẹ́rù yíyún lọ́wọ́ ayé ọ̀la ìlú kọ́lá nù àwọn àgbà fáàtẹ́ máa gbó fọ́ wọn alimami ahmed bin hanbal hanbali bàbá bàbá rẹ̀ ní ń jẹ́ hanbal ó kọ imaamu ahmed ní fúlù ní kíni ahmed ibn muhammad ibn hanbal mọ́lọ́pọ̀lọpọ̀ yẹn fọ́márì ni wọ́n bá pe ahmed ibn hanbal ó ṣe ní kíba rẹ̀ kíta ní bàbá bàbá rẹ̀ bàbá bàbá tó súnmọ́ ní tiẹ̀ bàbá bàbá tó jìnnà ní ibn taymiya imam ahmed ọkọ rẹ̀ ahmed ibn abdulhalim ibn abdulsalam àrídẹ́ àti abdulhalim àti abdulsalam àyẹ̀fẹ́ gbúrò wọn sẹ́yìn níyà ni bàbá bàbá tó ju gbogbo yìí tó bá rí bẹ́ẹ̀ èyí wọn ọ̀sà kò kíni ìṣẹ̀lẹ̀ alákalẹ̀ pé bàbá tó bímọ òun náà bí àmọ́ èmi mi ni ẹ̀gbọ́n ẹ̀ bàbá mi làbúrò bàbá ọ̀dọ́ ò náà ní láyìn bá sì ti gbọ́rọ̀ ọlọ́run yé kò ní dìjà gbogbo fámìlì ó ti gbọ́ yíká ọlọ́run yẹn ọ̀yọ̀ dà bẹ́ẹ̀ wọ́n bí yẹn bá ti wá jẹ́ gbọ́n pé gbogbo àwọn àbúrò máa gbúrò wọ́n máa jẹ́ orúkọ ẹ̀gbọ́n ọba mu o ní òun ti tẹ mẹ́jọ ṣe pọ̀ ní òun pé kí fi ọmọ wa gbogbo yìí dáàbò ṣe iná àkú torí ẹ̀ fẹ́ràn ara wa náà àbí lórí ọ̀rọ̀ tó lọ́hùn ẹ̀lẹ́bí ó tún tò ní ẹ̀ bá fà níyàn tí a lu àṣẹ ọlọ́run mo wí ni àwa lè máa wò pé n tó kéré àmọ́ n tọ́fà tí àyà fi sọ tádìrì náà tún sọ kò kéré o láyé ẹja mọ̀ bẹ́ẹ̀ kò kéré níta bá fẹ́ rí kanu àyà kùránì tá a tún rádìí fi ìtọ̀ sí ìhòòhò bùkárí àti mùsùlùmù tí ń wí. ومن dáhà ما ليس له فليس ìlà nígbà bí dáre yìí tó fẹ́ kọ́ púpọ̀ kílẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ ní gbèsè lónìí náà tí ó mà wàmẹ́ni dáhà màálẹ́ ìsàlẹ́hu fàlẹ́ ìsàlẹ́ ẹni ọba kílèmù tí ò ní àbẹ́bí ní kò sí nínú ọjọ́ nínú àdúmọ̀ tó ń kọjọ́ òun fàlẹ́ ìsàmẹ́ náà ò túmọ̀ pé yẹn ti mùsùlùmí o túmọ̀ àwa náà ní bàbá tó bímọ fún rẹ̀ bọ́mọ bá ṣe ń tó dùn yọ wàá pè ní kíni ọmọ àlè ní wọ̀nyí àbí ó sì mọ̀ fún òun náà lòun lòun bí nǹkan òun àmọ́ tó mẹ́ ẹ ní pé ọ̀jọ́ mi àbí àìsùnmọ̀ fà lẹ́yìn sá mẹ́nà irú wà tiwa kí ń bẹ lọ́wọ́ ẹ̀ ibi tẹ́ bá ti rí fàlímọ́ ń gàṣà náà fà lẹ́yìn sá mẹ́nà rẹ̀ ní o ẹni pé àmẹ́bí sọ̀rọ̀ náà irú wà mùsùlùmí tí ọba ti gbà nẹ́bí sọ̀rọ̀ sẹ́lẹ̀ kò di kẹfẹ́ rí lóòótọ́ àmọ́rọ̀ rẹ̀ ò fún hmm, ọ̀rọ̀ rẹ̀ yẹ ọlọ́run kọ́ mọ́tà àjẹ káwa nínú min ummati muhammad ẹ̀rí eléyìí náà ọ̀rọ̀ ńláńlá ni o mà ní dàá mà lẹ́yìn ká là gbogbo ẹni wọn bá kílèmù ní tí èsì tiẹ̀ ní gbogbo ọ̀nà ẹ̀yìn tẹ̀ ń kílèmù lè ń kí ló ní àwọn èèyàn ń ṣe gbájú ẹ̀ gbogbo ntí ọba jẹ téèyàn tó lo pé mo gbọ́n ẹ àbí mo lè yàn jẹ àbí nkankan ìlànà bí wọn ò fàlẹ́ ìta mẹ́ta lára abẹ́yẹn bá wo sáré hadith kọ́dà àwọn afáà tù lọ bí pé mani da ilman laysa lahu mani da ilman ẹni ọba lóun mọ ìmọ̀ kan tí ó mọ̀ ọ́ ní bẹ́ẹ̀ ní àdìsí gbẹni tí ọmọ bíi tí kéwù ń ma ń wá ń kọjá abẹ ẹ tó náà mọ̀ pé ah, òun ò kéde yàrá àmọ́ ẹ̀yìn àti wàá gbọ́ òun náà làgbà fáyà yìí wọ́n wá fún wọn ọ̀mọ́ àbẹ̀bí wọn kàwé ìta lẹ́yìn. kọ́dà àwọn àlùfáà aládìsí kọ́dà kò túmọ̀ ìmọ̀ ṣẹ̀ríà nìkan o gbogbo ẹ̀yin kwap dọ́kítọ̀ àbíkílẹ̀ máa ń pè wọ́n séèyàn ọ̀fọ́sẹ́ dókítà dójú ẹ̀ jọ́ àfa sí bíbẹ gbogbo ẹni tí ọkọ mẹkọ náà lójú ẹjẹ ń ba mọtò mọtò jẹ wọn ni máa ní dàá máa lẹ́yìn sàlà gbogbo wa ń wéde wà mùsùlùmí kí ẹ bá ti mọ̀ pé òun ọmọ àpè ìfọ̀nà tó ń lò á nǹkan yìí á ẹ̀kà dàpọ̀ mọ́tò ní ilẹ̀ yá ibi tá a la tèmi dé nì àlà tèmi ìdíbẹ̀ wá sí mi níjọ́ tí yẹn bá ti ń lè pè mọ́ra rẹ̀ ń tí èsì tiẹ̀ àdẹ́bí ní fàdé ìta lẹ́yìn náà tí yẹn bá ka sáàrù hadith ibi mo ti wí nínú ibùdó dẹ̀kí kẹlẹ̀ ìdí àtòmí ẹ̀rì tí wọ́n sọ débẹ̀ pé mà ní dàá ilman lẹ́yìn sàlà wí ẹni wọ́n bá ní màkà tí ó sì mọ́ tí wọ́n sọ àwọn èèyàn nù èyí tó tiẹ̀ burú ní mà sẹ̀ríà mọ́ wọn ní kọ́dà gbogbo mà ni ìdílé yìí náà láti kìlọ̀ fúnra wa gbogbo ẹni tí ń lọ bá yẹn ṣe nẹ́kù tí ń bá àwọn yẹn ṣe wà ẹ́ kì í ṣe wà mùsùlùmí o torí pé ó kọ tiẹ̀ kí wọ́n kọ síbẹ̀ o mà ní dàá má lẹ́yìn sàlàhù náà nù òun náà wàá gbé kírẹ́díìtì mẹ́wàá yọ máa gbé sí àbí mẹ́jọ òsì nìkan bẹ́ẹ̀ bá fẹ́ ràn yàn lọ́wọ́ ẹ fún àwọn ọmọ mùsùlùmí jọ ẹ kó tiwọn ẹ kọ́ wọn lọ́sàn-án lóru láàmú ọ̀gbàá. lọ́wọ́ o ibi tí ayé ń bàjẹ́ dé lónìí bí wọ́n ń rẹ́jísítà kọ́dà àwọn àlọ́ àwọn kan béèrè pé ṣé ìtẹ́ fẹ́ wá ni bí ìtẹ́ ní wá falẹ́ ìsà mi ná ìwà mùsùlùmí kọ́ wọn o ìgbà náà là ń gbọ́ láwùjọ yìí kọ́kọ́ sànù wa. wọ́n lè yàtọ̀ wá màkà àdàwó mìíràn náà ẹ̀mí ní kọ́dà tó rẹ̀ ní bẹ́ẹ̀ kọ́fọ́ wa rẹ̀ mú ibùjókòó tó bá wù ú náà wọ́n máa ń da rajulan bil kufri ẹ̀kọ́ ńláńlá mi tó ni máa ń da rajulan bil kufri aw qala ya aduwwan wa laysa kadhalik ẹni wọ́n bá pe ẹnìkan ní kèfèrí àbọ̀pẹ̀ nìkan lọ́tọ̀ ọlọ́run àdàpé kèfèrí ní ọ̀tọ̀ ọlọ́run yẹn bá pè yẹn ní àdúgbò láàyè àdàpé kíni àdàpé kèfèrí ní ìtumọ̀ àdìsí yìí ni yá wàlẹ́ yìí sàkàdà àlìsẹ́ni yìí sì ṣe bẹ́ẹ̀ ìyẹn ni pé àwa wádìí ẹni yìí ṣe kèfè yìí kì í sọ̀tọ̀ ọlọ́run ìlà àárọ̀ àlè ẹni ó wí jáde ní gbólóhùn yàn ní lọ lásán yọ padà sórí tiẹ̀ ni ó ní gbogbo ẹni tí ẹnu rẹ̀ lẹ̀ tí ẹlòmíì sọ ọdún òkúta òun lẹ̀ ní eh, kúkúrú ọlọ́run kọ́ mọ́ta àtàlù ẹlẹ́bi ní gbogbo ẹni tí ọba tọ́ba fi ẹnìkan. من دعا رجلا بالكفر أو قال يا عدو الله sẹ́ni ní ti ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ tọ́lọ́hún lọ́dọ̀ tiẹ̀ kọ́ tí èyí ṣe kẹfẹ́rí lọ́dọ̀ ọlọ́hún ìlà ara àlè ọ̀padà sórí rẹ̀ ni o òun ni wọ́n bi ẹ̀wọ̀rọ̀ hikma wọ́n bi àfa àtànú àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ní alẹ́ lè pè ní kẹfẹ́rí wọ́n ní ànàlá òkàfẹ́ ìlà màá ana la ukaffiru illa man kaffara. àwọn ọmọ ẹnìkan ní kébìrì àbẹ̀ni wọn bá pè wọn kébìrì orúkọ dáhùn lójú kó wọn ṣe kíni ànábì ìdílé ni wọn bá ti pè ẹni tí èsè kébìrì kébìrì hàrá àdéhùn nìkan lọ dáhùn lójú pé ìwé ni bẹ́ẹ̀ kébìrì. nípa báyìí ẹ̀dá kan ẹ̀dá wọ̀nà ara wa o ọ̀pọ̀lọpọ̀ gbà míì tá a bá ń ka síra ló fi dáa kéèyàn ní àfa tí wọ́n ṣàlàyé mistake tẹlomiin ṣe ọmọ yàtọ̀ láàrin káwọn afọ sọ pé iṣẹ́ yìí ó kúfùrù ni àti kí wọ́n pè yàn ní kíni káfíru ìyàtọ̀ bíi sánmà ilẹ̀ nígbà láàrin méjì. Imam Ibn Taymiyyah Sheikhul Islam rahimahullah. Imam Ibn Taymiyyah ń tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kúfùrù. Ó ní man sabata islamuhu biyaqin. Man sabata islamuhu biyaqin láyà zúlù ánùhù ìlà bìyẹ̀kì mọ̀nsábàtà ìsìlámùhù bìyẹ̀kì láyà zúlù ánùhù ìlà bìyẹ̀kì. anábìlẹ̀ ni Ibn Taymiyyah rahimahullah ni ẹni tí ìsìlámù rẹ̀ bá ti dá wa lójú pé mùsùlùmí ńlá mọ̀ yín nígbà tí a máa yàn pé mùsùlùmí ni a ti mọ̀ àdáwò ìsìlámù rẹ̀ nǹkan kan ò lè gbé ìsìlámù nìkú àti ká tún rí nǹkan dájú mi àmọ́ bóyá bóyá bóyá àìtórí yìí ń pè yẹn kéde yìí o. Ibn Taymiyyah ni bala yazulu anhu hatta tuqama alayhi al-hujja wa tuzalu anhu shubha. Bala yazulu anhu hatta tuqama alayhi al-hujja wa tuzalu anhu shubha. Ìyẹn ni pé kọ́dà bẹ́ẹ̀ bá kásẹ̀ kẹfìrí máa yàn lọ́wọ́ Ibn Taymiyyah ló tún kù gbèsè méjì dẹ́gbẹ̀ẹ́ ẹ bá ń di iṣẹ́ kínní ètò yìí ọwọ́ akú kínní ó kù gbèsè méjì ìkọ́ mọ́tò ló jẹ́ sí àlè à ṣe mọ̀ pé ń tẹ̀ ń ṣe yìí téèyàn lọ sàárè mọ́ lọ pé bàbá kan tó ti sùn jẹ́jẹ́ jẹ́ iṣẹ́ kẹfẹ́rí ni o kọ́ wa pé ẹ̀dá gbé kínní iṣẹ́ kẹfẹ́rí ẹ̀ ti ṣe ìkọ́ mọ́ kínní ó jà lórí ẹ̀mí kódà bẹ́ẹ̀ yẹn bá tún wúyọ Ibn Taymiyyah àníkè tán wàtúzálù anhu àṣùb ẹwúrú bẹ́ẹ̀ níbẹ̀ wá níjà ìbáwọn ẹni ọlọ́run náà làwa bẹ́ gbogbo àná wàtúnṣá lọ ànúhù ìrújú ń bẹ fóun gbà wá rí bẹ́ẹ̀ àwọn ẹni ọlọ́run wọn ò tọ́ lọ́run kọ́dà wọn ò tọ́ ànábì àwa gbọ́dọ̀ máa wá wá bí sàárè wọn á máa pa wá bẹ́ lọ́nbẹ̀lẹ̀ pa á bẹ́ ọjà fúnra wọn. láti dá yẹ̀dúrà ànúhù àtàkù. قام عليه الحجة وتزال عنه bẹ́ẹ̀ náà gbogbo àwọn àfa náà sọ ìtìláàkù kúfúrì ó yàtọ̀ fún káfíru bẹ́ẹ̀yàn bá ń ṣiṣẹ́ irú àmọ́ lápèjú wá nìsín gbogbo ẹni ọba fi ẹlòmíì lẹ́yìn ọlọ́run fi ẹlòmíì. àmọ́ láti pé lámọ̀yìn ọmọ lámọ̀yìn kèfèrí ni àwọn àfáàní yàtáàdù ìlà ọkùnrin kan yàtáàdù ìlà ọkùnrin àlùfọ́ọ̀mù torí pé n ti ń jẹ́ ìdájọ́ ọ̀bọ̀wù ni pé adájọ́ wà á tẹ́sí gbogbo tí mo ṣe ní àwìn ìjẹ́ ṣubú à ń bẹ fún un ìjẹ́ òkè mẹ́ta àléyìí àlùfọ́ọ̀jà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni wọn bá ti wá rí gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ bá pé wọ́n ní kọ́dà tó da ni pé kọ́ọ̀dù ni kọ́ dájọ́ pé lámàáyín ti kú nù torí kíni torí pé ní kìí kan ṣe kálímà téèyàn kan sọ lẹ́nu lásán ó ní ìjọ tẹ̀lé ìtumọ̀ ẹ̀ ni pé láti wákàtí ọ̀wọ́ ni gbogbo àwọn ìyàwó rẹ̀ ọ̀jẹ̀ tiẹ̀ mọ́ gbogbo àwọn ọmọ rẹ̀ gbọ́dọ̀ kú lábẹ́ rẹ̀ kọ́mọ́kó ìrànràn wọn bọ́bá kú ẹ̀ gbọ́dọ̀ wẹ́ẹ́bẹ̀ lè fẹ́ pin òfìlà ẹ̀ sì gbọ́dọ̀ sí síbi sàárè àwọn ọmọ rẹ̀ ò sì gbọdọ̀ fún kọ́bọ̀ ní ogun ẹni abárí pé ó ti di kíni káfíru ẹni wọn fi máa wọ̀ ní wa pé ọ̀rọ̀ káfíru ò sí lẹ́nu mú kí lẹ́nu yóò jẹ́ ètò mú kí ẹ̀fà báyìí ẹ̀dá kan ìyàwó ìtàdí ìtàlẹ́bí yìí o kò sí ní kí ọ náà yàn lálìkìyàmà ọlọ́run ò ní bí yàn gbé èyí tó pé lámọ́ yín kébè kò sí ìpè nínú tọ́lọ́wọ́ bí yẹn ni pé èsì tó o pé lámọ̀yìn ọmọ lámọ̀yìn ní ṣèbẹ̀rẹ̀ kí ló ń wulẹ̀ ń wá wàhálà sí rẹ̀ lọ́rùn. ká bẹ́ẹ̀ bá ṣe nǹkan báyìí lẹ́bi rí wáráwọ̀ àwọn àfáà yàtọ̀ fáwọn ìkàtúrà àwọn tí ó gbọ́ súnà lẹ́bi yìí ọlọ́lọ́ àwọn wọn kẹtó ni wọ́n pé lámọ̀yìn ọmọ lámọ̀yìn pékinni pékinni ìyá àmọ́ àwọn náà ò ní tijú àti sọ pé á ah, bẹ́ẹ̀ bá ṣe irú nǹkan báyìí o ó ti di iṣẹ́ kínní. sójà àwọn ọmọ ẹsẹ bẹ́ẹ̀ náà ló wà ní wọn gbọ́ tí ọba lọ rí bẹ́ẹ̀ ọ padà sórí táwọn nù kò sí náwọn ní nǹkan kan pé tọ bí yẹn bá ṣe irú ń tẹ ló ṣe iṣẹ́ kẹfẹ rí ní sàlámù àlẹ ọba ṣe é òdìkè bí ọba ti ṣe é ọwà mọ́bì àmọ́ èyí tí kákan wàá gbúrò nǹkankan àbí màsáìlù kékeré láàbù ńbẹ́ńbẹ́ látòrí ẹ̀ máa pè yẹn ní kèfèrí bẹ́ẹ̀ ni wọn ọba ti jẹ́ kèfèrí lọ́dọ̀ ọlọ́run ìwọ tó pè é ara ẹ̀bí ló wí bẹ́ẹ̀ o. kìtàbù rẹ̀ bọ̀ bá kìtàbù míì ní eléyìí bọ́dúbáyà kákan mẹ́nu díẹ̀ ọ̀rọ̀ nípa àrùbọ̀ nínú tí ó ṣe pàtàkì tá a ti ń fọwọ́ tẹ̀tẹ̀lẹ́ mú lónìí gẹ́gẹ́ bí àdéhìí tá a kà lẹ́bẹ̀rẹ̀ yìí bó ṣe bá àwọn obìnrin púpọ̀ eléyìí náà ọwọ́ ọwọ́ àpúpọ̀ lọ́dọ̀ àwọn obìnrin àwọn ìyá wa àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò wa wọ́n dákun fún òfin títì. ọ̀rọ̀ ẹgbọ́n mọ́ yín wá ń bá yín fún lọ́yàn àbí ìyá kínní ẹ̀yin náà fún ní kínní ó ní tí máa fa o nínú sẹ̀ríà o torí pé nínú tí máa fa ni pé yahrumu min ar-radaa ma yahrumu min an-nasab a ti mọ̀ nísìnyí pé gẹ́gẹ́ bá Al-Qur'an al ti là àwọn ará obìnrin kan bẹ téèyàn gbọ́dọ̀ fẹ́ kíni ń fa wọn jọ bìyín wọn jọ ṣe kíni wọn jọ bìyín bíi ẹ̀gbọ́n yẹn àbúrò ẹni ọmọ ẹ̀yàn obìnrin àbí kí tó ni wàbánáàtò àfi wàbánáàtò òkè ọmọ ẹ̀gbọ́n ẹni àbọ̀mọ àbúrò ẹni lọ́kùnrin àbí ní obìnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ lọ́ọ́ kan ní nìta ayàtọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú hurrimat alaykum ummahatukum wàbánáàtò ìlà àfẹ̀rẹ̀ bàbá wo gbogbo àwọn tí alukurani kàkalẹ̀ yìí nǹkan kan náà ló sọ fún fa wọn ni pé mọ̀lẹ́bí ni wa mọ̀lẹ́bí tó súnmọ́ púpọ̀ ni wa níbi ìkàlà ọmọ ẹ̀gbọ́n bàbá yẹn ò sí nínú téèyàn ò lè fẹ́ o ọmọ kínní ọmọ ẹ̀gbọ́n bàbá yẹn àbọ̀mọ àbúrò bàbá yẹn ní Aliyu radiyallahu anhu ti fẹ́ àṣáájú wa Fatima radiyallahu anhuma ọ̀pọ̀lọpọ̀ ń sì gbọ́ lónìí náà etí ọba mu ni pé ẹ̀gbọ́n tàbúrò ẹ̀gbọ́n ọ̀gbọ́dọ̀ fi ọmọ àbúrò àbúrò náà ọ̀gbọ́dọ̀ fi ọmọ àmọ́ ọmọ ẹ̀gbọ́n bàbá tí eléèbó ń pè ní cousin kò sínú kínní ẹ́ kò sínú mọ̀ṣárì mùsùlùmí òjòfẹ́. pọ̀tibí tá à ń sọ̀rọ̀ lọ ni pé gbogbo àwọn tí olúwa ṣe léèwọ̀ yìí pé bẹ́ẹ̀ bá fẹ́ yàn ẹ má láàrin àwọn ilé ọ̀kan náà ní kíní kan bẹ tó yẹ pé ní ó lè sọ àwọn ẹlòmíì bí wọ́n ti lè wù ó jìnnà sí ọ tó tí ó sọ wọ́n di bíi kíní bí àwọn wọ̀nyí bọ́yọ̀rọ̀ yẹn yé àwọn ẹ̀yàn ọmọ ọmọ ẹ̀yàn ìyá yẹn ọmọ ẹ̀gbọ́n ọmọ ẹ̀gbọ́n yẹn ọmọ àbúrò yẹn tí sẹ̀ríà ìsìláàmù kọ̀ ká fẹ́ra wa yìí torí pé asúnmọ́ra ẹni pẹ́kípẹ́kí nǹkan kan wá ń bẹ bó tilẹ̀ wù kéèyàn ó jìnnà sí yẹn tó ó lè sọ ẹnìkan di irú ipò bẹ́ẹ̀ tọ́ lẹ́tọ̀ọ́ sí àtifẹ́ òun là ń pè ní àrọ̀bọ̀ àfọlọ́rọ̀ kìtàbù àrọ̀bọ̀ ọ̀yàn funfun gbogbo ẹni tí obìnrin bá ti lè fún lọ́yàn ipò ọmọ tó bí lọ́wọ́ àná sẹ̀ríà ọ̀wá ma lórí tiẹ̀ ìyá tó fún ọmọ obìnrin kan lọ́yàn nísìnyí lápèjúwe ọyàn tó fún yìí ìdájọ́ rẹ̀ ọ̀sán kan ọmọ àwọn ọmọ àwọn ọmọ tí kínní tí ọmọ obìnrin yìí náà bá tún bí ẹnu àwọn kan ọ̀nà kan tí rọ̀dọ́ wò lè sàn lọ ní kínní àlùkù kò lè sàn kan kínní kò lè kan ya obìnrin yìí kò lè kan bàbá rẹ̀ kò lè kan bàbá bàbá rẹ̀ kò lè kan ẹ̀gbọ́n ẹ̀yẹ́ ẹ̀gbọ́n bàbá rẹ̀ èyí ò nìkan àmọ́ gbogbo fòrúurú rẹ̀ tó bá tún jáde lára tiẹ̀ náà ìdájọ́ òlè fẹ́ lamọ yín òlè fẹ́ lamọ yín yóò ṣe kí ni yóò kàn òun náà òun ni mo fi ní ó ṣe pàtàkì púpọ̀ nínú tó yẹ kí tí a kàkún tó ti yẹ ká kàkún gẹ́gẹ́ bí òfin ọlọ́run òun ni pé a gbọ́dọ̀ máa ma irú ta láàgbé ọmọ fún pé bá ń fún ní ọyàn torí pé ẹni ọba ti fún yàn lọ́yàn ọ̀dà bí ọmọ tí kìíní ẹ́ bí ọmọ tó bí bẹ́ẹ̀ yóò ṣe tírìtì ọmọ tó bí bẹ́ẹ̀ náà láti rí ti ọmọ tó fún ní ọ̀yàn insha allah ta'ala padà wá ka àwọn ìdájọ́ tọrọ mọ tó pọ̀ lápèjúwe iye ọ̀yàn wo lobìnrin lè fọ́mọ tí ó tó ju nǹkan wí àbọ̀kàn mọ ọ̀yàn gẹ̀ẹ́ kan lásán àbí gẹ̀ẹ́ méjì àbí mẹ́ta ni ọmọ ọdún mélòó lọmọ gbọ́dọ̀ wà pé pé ní bọ́ bá ti kọjá gbà bí yẹn bá fún ọ̀yàn sínú abọ́ tó mú òun ni ìbéèrè táwọn míì máa béèrè dání kéé tè wọ ọmọlúàbí àmọ́ kò sí ọ̀rọ̀ pé ọdẹ wọ ń bẹ òun lẹlòmíì ó lóun mọ ọyàn ìyàwó òun lápèjúwe ẹ èyí wọn wọ ọmọlúàbí àmọ́ ìwọn ọsọ ìyàwó rẹ di kíni ẹ ọsọ di èèwọ̀ rẹ ara òfin tá a padà kà ó níye ọdún tọmọ máa wà ti kọjá ọdún ni ti kọjá àgbà ni. gbogbo ọyàn tí ọmọ ọba àmú kò ní ìdájọ́ mọfẹ lamẹyìn ìwọ náà ò lè fẹ ẹ làkàṣègbè tó insha Allah ta'ala ẹ torí ọjọ́ ti lọ fáwọn tó bá tún níbi ẹgbẹ ní kúkúrú ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ náà wò ni gbogbo àtàbà tún bẹ̀rẹ̀ ìgbẹ láti bẹ̀rẹ̀ kọlọńjà lẹmí àtàlà.